guys justice for Mobad. yes so no be small the apple, happen in fact oba elegushi need to release people where they fight for justice for Mobad. Oh. all these ones he is doing is just oppression because videos have eh, eh, eh, surfaced audios not come out when this man where they arrest so and oba elegushi and in pa they talk. yes when they talk, when they dem discuss about dis liam paternity guys more na watch this video make una see wetin dey happen make una see say wetin dem dey do so na pure oppression pure oppression dem know wetin dem dey do yes guys more na like this video like this video and subscribe to the channel. this is the private voice message arifanla. mo ń gbọ́ yín sir ẹ káàárọ̀ sir. ẹ̀mẹ̀ tó sọ̀rọ̀. mi ò mọ ẹni tí mò bá sọ̀rọ̀ torí nọ́mbà yìí wà ní private. ń sọ̀rọ̀ mo fẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ yìí mi fẹ́ kó níta rárá mo fẹ́ kó búra fún mi pé ọ̀rọ̀ yóò rí níta. mi ò ní lè búra fún yín bàbá mi ẹ má bínú bọ̀ mo lè ṣèlérí fún yín pé kò ní dèta torí tó bá jẹ́ nǹkan tó yẹ kí etí mi gbọ́ màá lè mọ̀ pé yẹ̀sì ó yẹ kí tí mi gbọ́ bọ̀ tí ò bá ti kí n ṣe nǹkan tó yẹ kí tí mi gbọ́ màá kí ìbẹ̀ sínú ara mi bọ̀ mi ò ní lè búra fún yín ẹ má bínú bọ̀ mo ṣèlérí fún yín pé kò ní dèta. àrífà mo ń gbẹ́rẹ́ sọ. ṣé mo mọ̀ pé you are a man of your word kí ló ń sọ̀rọ̀. pa kábíyèsí ẹ káàsán mo ti bá yín ṣáàtì rí. bẹ́ẹ̀ni ló ti tó ta sùn last year. ok ok mo ti rántí ẹ káàsán sá. yẹri kábíyèsí ló rán mi sí ẹ o kábíyèsí ló rán mi sí ẹ. ṣé kò lè sá. torí gbogbo àṣírí tó ń tú inú kábíyèsí ò tó sí rárá bí ti rù sí rárá ó lè mọ̀ gẹ́gẹ́ bí kábíyèsí ọba ta lórí ohun gbogbo. pé the last time tẹ bá mi sọ̀rọ̀ náà ẹni kì í try káwọn èèyàn má búlì kọ́ má pé píkṣọ kábíyèsí sẹ́gbẹ́ píkṣọ Liam mọ́. Eh, nǹkan tí mo lè sọ lélẹ̀ kábíyèsí. Eh, n tó jẹ́ kí n máa lo kábíyèsí fún yín ni pé representative ọba ọba ni o. Eh, nǹkan tí mo fẹ́ sọ ni pé tó bá jẹ́ tòwó kàn fi owó sílẹ̀ mi ní ìdòwó owó kọ́ ni gbogbo àwa kàn wà interested nínú kó tó pa Mohbad owó kọ́ lẹ́gbẹ̀tìn ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo kàn fẹ́ kẹ́ pé kábíyèsí ni pé tí wọ́n bá mọ nǹkan tó yẹ kán ṣe gẹ́gẹ́ bí àgbà ẹ kán ṣe èmi ò èmi ò ní drag wọn mọ́ mi ò ní drag kábíyèsí. mo ní àyíká ṣeé ṣe kó má fẹ́ gbà kankan mọ àwọn fún ọ lọ́jọ́ mẹ́ta kó o fi rò kó o fi rò torí opportunity yìí lẹ́yìn yìí kò tún lè má wáyé mọ́ kó o sọ iye tó fẹ́ ká ní ọjọ́ rẹ̀ nítorí mi kó wá jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún rí mọ́ dàpọ̀ àrífà alábáwa rò. bàbá ẹ ṣe màá bó bá possible whichever way èmi ò drag kábíyèsí mọ́ nítọ̀dọ̀ tèmi ṣùgbọ́n màá gbìyànjú ìwọ̀nba apá bó bá ṣe mọ́ màá kàn sí yín ní tiktok nọ́mbà yìí wà ní private bóyá ẹ mọ̀ bóyá ẹ dẹ̀ mọ̀ mọ̀ ni. ẹ mọ̀ pé ọ̀rọ̀ àṣìlò gẹ́gẹ́ bó ṣe ní àṣẹ náà mo ṣe ṣe. kódà màá kàn sí yín ní tiktok bó bá ṣe jẹ́. ṣebí three days ni ẹnu wọn fún mi. ọjọ́ mẹ́ta péré ni ọjọ́ mẹ́ta. màá kọ̀ sí yín before then bó bá ṣe jẹ́ ẹ ṣe gbọ́n sọ. Yes, sir. Hello, Arifa. Hello. Hello, Arifa. Hello. Ṣé ń gbọ́ mi? Arifa. Ẹ kalẹ́ bàbá. Ẹ kalẹ́. Ṣé kábíyèsí ń sọ̀rọ̀? ẹ kálẹ́ sà. ẹ sà. mo fẹ́ kó mọ̀ kankan ní o lórí mo wo ó dà pé orí program tó wà yẹn mo tẹ́mi àti ẹjọ́ sọ mi mà gbọ́dọ̀ gbọ́n kankan bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ̀mí ara ẹ̀ wíwu ni o àti pé àǹfààní tá fún wọn ní ọjọ́ mẹ́ta lóòótọ́ òòfù wa lẹ́sì báyìí ó pé ọjọ́ mẹ́ta mo tún lè fún ọ ní ó ṣe pé mo tún lè fún ọ ní kábíyèsí mo fún ọ ní ọjọ́ mẹ́ta mi lọ́dún fi rò ó ibi tó bá rò sí kò jẹ́ ká mọ̀. ṣé mo lè ṣé mo lè sọ̀rọ̀. èyí kò sọ̀rọ̀ lọ́dún tí ohun tó mi fẹ́ fún mọ̀ mo ti sọ fún ọ torí mo gbọ́ gbogbo òwe tó ń pa lọ́sàn-án mo gbọ́ ṣùgbọ́n nǹkan àjọsọ kò sí àgbọ̀dọ̀ bọ́ta pé mo fẹ́ kọ́ ọmọ mi ó dàrú. ẹ ẹ ló sọ ẹ ní sùúrù nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé kì í ṣe èmi nìkan ni mo wà nídìí movement yìí kí ló dé jíjẹ́ pé èmi nìkan ni threat yìí ló ń kàngùn sí jù kí ni mo ṣe. ẹ̀ṣẹ̀ wà ní ká béèrè fún tó pa ọmọdé yìí. wo àrífà mo mọ̀ mo mọ̀ mo sì mọ̀ pé oríṣiríṣi nǹkan ló mọ̀ ṣùgbọ́n a ti sọ nítùbí mi jù ìyẹn mo fẹ́ kó dájọ rò pé ká sọ nítùbí mi gba ìyọ sọ́hùn sọ nǹkan tó bá fẹ́ o sì dáwọ́ lórí ọ̀rọ̀ yìí ó tán ní tí sọ mo sọ fún ọ ọ dàbọ̀. Hello. Alaji, Alifa. Mo ń gbọ́ yín. Mo ń gbé ohun tí mo sọ mo ń sí rí mo máa mímì ẹ gidi gbogbo ohun tó ń ṣe ni mò ń wò gbogbo ohun tó ń ṣe pátá ni mò ń wò má kọjá àyà ara rẹ ní sọ fún ọ. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. má kọjá àyà ara rẹ. ẹ nǹkan lọmọkùnrin kù ẹ lè pa mí lè ní kẹtùn pa mí lọ́la. ìmílẹ̀ ògbìn tó ráwọ́ lè yé. ẹ lè pa mí lè ní kẹtùn. ìmílẹ̀ ògbìn tó ráwọ́ lè yé bóyá ẹ fẹ́ kí gbogbo ayé mọ tí ẹ ṣe sílé fídíò ni. tí n bá mọ púpọ̀ ṣé èmi nìkan mo mọ púpọ̀ ni. ọ̀tọ̀ wẹ́rẹ́ mo mọ̀ pé ìwọ ni ibi wọ́ọ́kọ́ ti ń dáná rò mo mọ̀. èmi nìkan kọ́ mo mọ púpọ̀. wàá bá mi bẹ́ẹ̀ wàá bá mi bẹ́ẹ̀. kò sí wàhálà ẹjọ́ kọkùnrin tàtọ̀ kóbìnrin náà tọ̀ kò sí wàhálà ẹ ṣé mo dúpẹ́ tó bá bá ẹ wàá mọ̀ kò ní í ṣèwọ